ìmí ìmísí ọlọ́run látòrí ti olódùmarè wá. rúgudurúgudu ní bẹnu erin kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ní bẹ níkun ẹ̀fà. ẹ̀rín ayọ̀ látọwọ́ johnson oyetunde salon voices international. ìjó tá a bá jó tá ò tí ìjó gẹ̀lẹ̀dẹ́ olúwarẹ̀ ò tí ìjó nkẹ́kẹ́. iṣẹ́ ọpọlọ ni ó kún fún ìmísí pẹ̀lú àpò àròjinlẹ̀. àlùjọ òun ẹ̀ kún fọ́fọ́fọ́ kò lẹ́lẹ́gbẹ́. ẹni tó ń sunkún òní gbẹ̀rín ayọ̀. olúwarẹ̀ ọbẹ̀ gbọ́wọ́ ọjọ́ gẹ́gẹ́. olúwarẹ̀ á sọ̀dún wùkẹ̀wùkẹ̀. ẹ̀rín ayọ̀ ó láwọn àsọmọgbè tó pọ̀. ọlọ́run ti ṣe. ọlọ́run Èdùmàrè kásá máa dúpẹ́. kì í ṣe agbára wa. àwa kọ́ ni àwa jésù ni ìfẹ́ tó fẹ́ wa ló pọ̀ tó fi dá wa sí lónìí. bàbá mi ṣe. ọ̀rọ̀ mi dọwọ́ rẹ o. Ah, àwọn àwà tí ò dáa. àdìtú ọgbọ́n ń ké. sọ fún gbogbo wa pé ohun tí ó dáa kò dáa tíkẹ́rẹ́tìkèrè ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ máa gbá orin ẹ̀rí ayọ̀ nínú mọ́tò àti nínú ilé ilékílé tó bá wọ̀ ó di ilé aláyọ̀ pọ̀ ẹ lè ríra káàkiri ibi tí wọ́n ti ń tọ́jú lówó késàtì káàkiri orílẹ̀-èdè nàìjíríà sunet communication concept àwọn lọ́pìn ló ń tà phone number wọn ni zero zero six four twenty five fifty four twenty five a sì tún lè ríra ní baptist bookshop òkèlẹ́ni ògbómọ̀ṣọ́ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ pè wọ́n fún iṣẹ́ ìránṣẹ́ ẹ pè wọ́n sí zero zero six three eighty six eighty five ninety two tàbí zero zero sixty five forty one forty seven fifty six ẹ̀rín ayọ̀ yóò yóò jẹ́ tiẹ̀ lórúkọ Jésù.